أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسمع الله وبالك لكم ń tọrọ ìkẹ́ àti ẹgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá nábi náà tàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ ọba kó sànú àwa náà tó bá àwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sáfà ẹnu ẹ̀yíwá kúláṣà kìámà tó kíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam ọlọ́ọ̀bá kọfàwálẹ̀ sàárì ọlọ́ọ̀bá ń bẹ̀ mọ́ta sí àṣìná ìyẹ́ ìkọ̀kọ̀ ọlọ́ọ̀bọ̀sọ́lágbọ́yé torí orí ńlá ni tí ẹ bá gbàgbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bá gbàgbẹ́sìn ọlọ́ọ̀bá yé wàláì orí ńlá lọ́lọ́ sí fihàn lẹ́bí sọ́wọ́ ìpé bismillahi rahman rahim man yuridullahu bihi khayran yufaqqihhu fid din ọlọ́ọ̀bà ń bẹ̀ mọ́sàkọ́ alágbòrí ẹ̀sìn ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ nínú Islam àwọn alágbàwọn pé lèkúlì mokal makal lèkúlì mokal makal wàlkúlì makal mokal gbogbo ọ̀rọ̀ ló láàyè tẹ̀ gbogbo àyè ní lọ́rọ̀ tẹ̀ bẹ́ẹ̀ ni lèkúlì zamani mokal gbogbo àsìkò ló lọ́rọ̀ tẹ̀ yìí àsìkò orun ti change gan àsìkò orun ti change náà fà á kí ní tàbíbá sọ̀rọ̀ náà ni pé ó mójú tó àsìkò oorun wa ọmọ ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń kírun tí kò sí ìtò bẹ́ẹ̀ ni tí ẹ bá ń kí kò sí ìtò inú ẹ ní ayẹ inú yẹn ọ̀gẹ̀dẹ̀ wọlé náà sílẹ̀ ní ọmọ ẹ̀dẹ́ tí àsìkò ojúlówó oorun yẹn ò sí ìtò ó sì bá àmọ́ kí ó ṣe pàtàkì nípa ọ̀rọ̀ irun gbogbo iṣẹ́ ẹ̀sìn Islam lọ́n fi ìfọ́nù Qur'an al-Karim ọlọ́mọ fi rán màláíkà Jibrilu ni láti wá sálàyé ẹ̀fọ́ Nabi Muhammad sallallahu alaihi wasallam zaka ni ààwẹ̀ ni hajj ni gbogbo ọlọ́mọ rán Jibrilu ni àti kọ́lọ́ ọba ẹni sọ̀rọ̀ direct ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ dọ̀rọ̀ ọ̀run kí ni pẹ̀lú ẹni bá mẹ́kúta kírun ọlọ́run ní ara ò Jibrilu eléyìí máa fi rán lọ wọ́n lè kí Muhammad wani sallallahu alaihi wasallam ọlọ́run wá bí àníbí ìrìn àjò israel wa mihraj ìrìn àjò ńlá tí kò nílú ẹ̀rí tẹ́nìkan sì ní irú ẹ̀ta kìámọ̀ náà fi tó ọlọ́run bí àníbí israel kiri ìrìn àjò israel wa mihraj israel láti maka lọ sí jerusalem mihraj láti sama láti jerusalem sama kejì lọ lẹ́yìn sama kejì lọ tẹ́ pé ìrìn àjò náà ni ọlọ́run ti kó gbogbo àwọn àníbí ọlọ́run bí wọn padà sí wọn lá gbogbo wọn akọ́ra wọn jọ masjid aksa ní jerusalem jibrilu àti alẹ́bí muhammad sallam gbéra láti nípa wọ́n lè dá wọn wọ́n yẹn násílà méjì láti kí alẹ́bí káàbọ̀ ní wọ́n yẹn násílà méjì fọ́nà ọba tẹ́ wọ́n á kí alẹ́bí káàbọ̀ sallallahu alaihi wa sallam wọ́n bẹ́ kírun yìí wọ́n ti sẹ́lẹ̀ ẹ̀rú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀dẹ́ tó ń lu sáfù ni jibrilu ta muhammad da ayé ti ẹ̀kọ́ ìwọ ni sayyidul mursalin ìbáwọ̀ mursalin wọ́n ni aṣíwájú àwọn ìmáàmù ìmáàmù àwọn gbogbo àwọn ìmáàmù ayé gbogbo àwọn mànẹ́bẹ̀lọ́bà nígbà àwọ́wájú akẹ́kọ̀ọ́ méjì fún ẹ̀bẹ̀ wọ́n ti wá gbéra nígbà kíní kejì kí kakẹ́rin karùn kẹfà kéde náà dídá ẹni jùbílù àti tó ebi jùbílù ìlú owó Muhammad ilẹ̀ sẹ́yà ìgbà iná ìwọ́lọ́bàlọ́ fún ààrẹ ẹni gbéra lọ́wọ́ fún àníbi sílám ní ètò tí gbéra sí ọlọ́ọ̀bà ọlọ́wọ́ fún ní ìrùn wákàtí márùn-ún ọlọ́run fún ní fifty fifty ọlọ́run fún àádọ́ta nígbà tí wọ́n ní bísímà kẹfà ọba àgbà níbi láì Musa alayhi sọ̀tọ̀tọ̀ Muhammad ní ẹ̀mọ́ lóhun ní jẹ̀bi ọlọ́run fún ní ìròyìn irun ní irun wákàtí fifty ní aa ah, alùpùpù rẹ̀ ọlọ́ọ̀bá yọ márùn kún bẹ̀ ọlọ́ọ̀bá ọbẹ̀ ètò ní tí máa ti gbogbo nǹkan rẹ̀ kún ètò láàrin alẹ́bí musa alayhi salatu wa salam sí àlẹ́bí sílẹ̀ àlẹ́bí kó ilẹ̀ mẹ́sàn ọlọ́ọ̀bá àlẹ́bí kó ilẹ̀ mẹ́sàn ọlọ́ọ̀ fi yọ forty five kún bẹ̀ okùn márùn márùn yẹn musa musa bá àlẹ́bí sílẹ̀ pé ya rasulallah ya muhammad padà kọ́lọ́ọ̀bọ̀ ọdún ìkù àlẹ́bí ni àà ara ọ̀ márùn yìí ẹni tí bàbá mi kì í tùmọ̀ lẹ́yìn ẹni tí bàbá mi kì í márùn ìkì tùmọ̀ lẹ́yìn bàbá mi bẹ́ẹ̀ márùn yẹn fifty nine Allahu akbar márùn yẹn fifty nine ẹyẹ ọkọ mọ jẹ times ten márùn yẹn mọ jẹ fifty nine ọlọ́run jẹ́ àwọn àánú àwọn tó kì mo kì í pẹ̀lú káyọ̀ ọlọ́ọ̀bà nínú àwọn májẹ̀mú tá a máa fi kí wọn àwọn àfáàní májẹ̀mú mẹ́sàn-án àwọn conditions ìpalẹ̀ má fún òun bẹ́sẹ̀ ni lọ́kàn bá ti dín láì nídìí ìrùn yẹn láì jẹ́nà níwá ẹ̀wọ̀ tẹ́ ẹ̀wọ̀ ẹ̀sìsìlám ní ẹ̀wọ̀ ọ̀zọ́m hall ní 8 to 9 one hour ìwá lọ ní 7 ọwọ́ ọ̀nù hall ọ̀tí hall kalẹ̀ fọ́nù o ọwá wọnú hall wọ́n tó di 9 ọwá kó lóṣùlò di rẹ̀ nù hall tí wọ́n kọ́ ẹ̀sìn náà sóde orí níta kẹ́kọ̀ọ́ tó bá ń kọ́ gbogbo kọ́ kalẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá kírun tásìkò tí ì tó sọ fún parí ní ìparí àyà nínú ní آية 103 إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا كانت بقى صوت تجدادني رولون بذلك الكتاب لا ريب فيه رولون بقى في التوكيد يكون والله في التوكيد إن الصلاة تجدادني تاريه كانت على المؤمنين كتابا موقوتا واسكوسيني يعني ذاتك جبريل عليه الصلاة والسلام ọlọ́run pé àìrúta gbé fún wa Muhammad bọ́kà márùn àpapọ̀ sí ni ọlọ́run wa rán Jibril wa kọ́ á fi àsìkòrún yẹn lélẹ̀ nígbà tí ọlọ́run kí wọ́n àkọ́kọ́ ẹ̀mọ́ àkọ́kọ́ náà kí náà ní ìmú zoon òórùn yàrá tàrí Jibril ti tàrí ọwọ́ akí Jibril pẹ̀lú àmì sẹ́lẹ̀ ní aláàkọ́ nígbà kejì ọ̀sán kalẹ̀ wá nígbà tí òòjì sì ti dé èèyàn lẹ́ẹ̀mejì kí á sì wọlé bọ̀ lọ́dọ̀ àsìkò tá a kírun lábẹ́ yẹn àti tá a kírun lónìí yẹn òun ni àsìkò ìrun zor bẹ́ẹ̀ lọ́wọ́ lásìkò asr bẹ́ẹ̀ lọ́wọ́ lásìkò magrib ìjọba yẹn bí àti magrib nìkan la ní ìdìbò ìlú wálẹ̀ kan bí wàhálà ti àsìkò magrib lásìkò tiẹ̀ short bẹ́ẹ̀ lọ́wọ́ lásìkò ìṣá bẹ́ẹ̀ lọ́wọ́ lásìkò àsùbà ó di wa wípé àsìkò yẹn ó ní àsìkò sínú máa bẹ̀rẹ̀ àsìkò àti àsìkò tí máa parí wọ́n sọ adọ́ pé èèyàn gbọ́ kírun fẹ́ẹ̀kù sí ìsìnkú ya mínísítà láti ta wà yìí àwọn tá ń kírun àlàáfíà pàápàá jùlọ kírun àṣùgbà ẹ̀yẹ̀ wo ewu tó wà ń bi àwọn ọ̀rọ̀ kọ́má kíláàsì tó àwọn àrùn tó lágbára jù náà nù ìrun àṣù àti ìrun àṣùgbà àwọn ló lágbára jù náà nínú àwọn àrùn gbogbo àwọn ló lágbára o àmọ́ ọlọ́wà ti ń bẹ fún ìwà àṣùgbà àti ìrun asir ṣe júwe annabi muhammad sallallahu alaihi wasallam kúrò tí ẹni tí lásán gbogbo fún tí asir bá gbogbo gbogbo ṣẹlẹ̀ jọ ìbàjẹ́ tí wọ́n fi miss asir ó kí lásìkò sí tó ó kí lásìkò sí kọjá lọ láì sí kéde òun ti wọ̀ kó tó máa kí ó ní wa ní asir lọ́jà wọ́n á ní kó máa kírun wọ́n á ní àmà kọjá ama farko ba dele magrib asr gbogbo zoro a ah, musulman ma ya ni islam o ba yi nu shogure lo jam kiru o di wa kiru lásìkò kile na lo fi jere ayatal kiyama albarka fi wọnú ọjà rẹ̀ yẹn gan ló fi wà nú àwọn tí wọ́n fọwọ́ tún wọn gba sílẹ̀ àwọn jẹ́ gbogbo alkiyama alladhina yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun àwọn tí wọ́n ń gbèrò dúró ọ̀dẹ̀ náà gbogbo tọ́lọ̀ fún wa ní lásìkò tó tọ́ táàmì náà lásìkò wà ẹjẹ́ apásìkò wà mọ́ sí fún gbogbo wa ara ní tìǹ fáwàs ọkùnrin wa obìnrin wa ọmọdé wa àgbàlagbà wa ní tìǹ fáwàs àwọn tìǹ fáwàs yìí ẹjẹ́ aspẹ̀ tó àwà sí ní ẹ̀jẹ̀ ojúmọ́ láti mọ wámà آية عمار وضحك على الإخوان بيتكلم يعني اقرأ باسم ربك الذي خلق كنا قلنا كان ينار إنه صبر الرحمن يعني الرحمن كلوي علم القرآن خلق الإنسان أما فأس إيه وعيك كلوي علم القرآن أنا قلت على الرحمن علم القرآن هو قوانيما القرآن خلق الإنسان ولو دبيريا ọlọ́run ti ìgbà kùrán síwájú jíjí ìgbìyàn bẹ́ẹ̀ ọlọ́run ti akókò kọ́ àrí kùrán àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́kàlè bí àmọ́ láti ní ìfúkáwámà ọlọ́run fi ti ọ̀rọ̀ ìmọ̀ sí ìjú mẹ́rin ìdí afásitì lórí láti wámà nǹkan ẹ̀sìn láti bá àmà pé irun táǹkì ń lọ gá o àwọn àǹfààní irun lára Islam dàbí orí lára ọmọ ènìyàn ni ọmọ ènìyàn wọ́n ti gé lọ́wọ́ ó sì máa sẹ̀mí wọ́n ti gé lẹ́sẹ̀ ó sì sẹ̀mí àmọ́ kò ṣe é ṣe kó gèèyàn lórí kó máa tẹ̀lé níbi wà tó bá sí láàrẹ̀ nítorí ènìyàn mánu bẹ́ẹ̀ ni ó ti dòkú bẹ́ẹ̀ ni láǹtẹ̀rẹ̀ mùsùlùmí sí ìdákẹ́wò wá wo tó lọ́wọ́ bá wí nínú Qur'an wọ́n ràn ọwọ́ rẹ̀ ọlọ́run tí wọ́n ti sí sí wọ́n ti tú sí èyìnbó wọ́n ti tú sí Yorùbá wọ́n ti tú sí Fúlàní wọ́n ti tú sí Haúsá Qur'an sura 19 sura Mariam yẹ aya 59 ọlọ́run bá ń ròyìn àwọn ẹni rípa ọni wọ kálọ̀ mi bá ní wàkálùfò ní àwọn kan bọ̀ ní gbẹ̀yìn ayé àwọn kan bọ̀ ní gbẹ̀yìn ayé ọ̀dá ọ̀sọ̀láàt ọmọ ní eré wọ́n rákùnrin ọ̀tọ́gbà òṣàwàt wọ́n tẹ̀lé fẹ́nu wa ọni fẹ́sán fẹ́yọ̀ kọ́nà gàyà áàfin wọ́n sì nínú gàyà ọlọ́run mọ́sùwálérò náà mẹ́sàn-án aláàkọ́ nú ẹ̀ òun náà ni tó kí wọn lájẹ́ mùsùlùmí al-islam ẹni tí èsè mùsùlùmí tí bá bá àwọn kírun tí àwọn bá rí òkú àwọn ìfúnwọ́n gbà mí ìjọba nínú ayédè wọn náà bá àwọn kírun wọn number one number two ọláti láníyàn ìrùn báyìí mo fẹ́ kí ìgbà wíkì náà wíkì bára ọ̀ láti dàníyàn ìgbà àmàlù bìnnìyàtì يعني النية أول قلب بالقلب هناني في أن تعليل النوكاري وتحصل بها بدعة لما وجدنا ويجب عنه ثالث هذا رسولي به إمام كبيرة إليه بدعا الله قامي عليم بذات السكت ومن قال هذا أطلق عليه ألا كيتا قد يكون لا كاي لفا تموتي أبن تموتي وأبن تيو من كتنشي أبن تيو تيلا كاي dàrú wọ́n lòun kílò kò níhùn ẹlẹ́ẹ̀ka ẹ̀rin oní àná ọmọdé láti bàlágà ọmọdé bá kírun kò sí ní rẹ́kọ́ọ̀dù iṣẹ́ rẹ̀ àwọn òbí ẹ̀ àwọn bàbá ẹ̀ àwọn ẹ̀yẹ́ ẹ̀ àwọn ni wọ́n ní ẹlẹ́ẹ̀karùn ni ẹlẹ́ẹ̀kẹrin ni ẹlẹ́ẹ̀karùn oní àní àlùwọ́kùtù ìtàn sọ̀rọ̀ nìwọ̀n àsìkò láti kú òkú kírun wọ́n ti kọ́ àsìkò rẹ̀ kọjá àsìkò láti kú òkú kírun gbẹ́gbẹ́ ah, ọjà ah, àwọn àmì ìyàwó àwọn ìyàkọ̀ mi ó sọ mí lẹ́nu gáárá kí àkọ̀rẹ́ lẹ́nu fún búkọ́lọ̀ tó mú ẹ lọ fún ìgbàmọ́ ọlọ́ọ̀bà ilẹ̀ ìjọba bíkà ìṣẹ́jẹ́ gbogbo ní ọlọ́ọ̀bà pátá fọ̀rọ̀ èyí ọlọ́ọ̀bà nítorí àkànṣe bank agbóhùn ìgbà kí dòrò rẹ̀ Zainab àwọn colleagues wọ́n á fi ẹ̀rẹ̀ sí mọ́níjà ní pé àwọn onídìí mùsùlùmí ni àmọ́ àwọn èkí wọn èkí pẹ̀lú owó èkí lásìkò ó lè kí báyìí lè kí òní àwọn akọ̀lùjà wọ́n á fẹjọ́ rẹ̀ sun mọ́níjà yìí pé from from record gbogbo ṣe ní bí ìgbà tí lọ́wọ́ àkọ́kọ́ perfect ẹ̀yin pẹ̀lú ogun ọlọ́ba ní àwọn ọlọ́ba àwọn gẹ́ni wọ́n bá wo táìmù fún Zainab wọ́n wo táìmù ní tìbú ní Zainab Zainab ó ti wà mo ti tọ́lọ̀ ọba ọlọ́run ní ṣe tiẹ̀ mo ti tọ́lọ̀ ọba ọlọ́run ṣe tiẹ̀ ọlọ́ọ̀ba dáa ti dẹ̀ tọ́lọ̀ ọba dáadáa ẹlẹ́ẹ̀karùn náà nìkan ni work and work lásìkò tá a wà yìí lásìkò tá wà yìí lónìí yìí bíi four ní àti wọlé tí tó ń kálá sáré ní three thirty tó ń kí alásàrì ní kọ́tàtò 3 kọ́tàtò 4 ó nírùn jẹ́fìdà lọ yẹ̀yẹ̀ ó kí kí á sì bẹ́ẹ̀ ni bá ti ní ìsìlẹ̀ alásàrì gbogbo ṣàrẹ́ jẹ́ ìgbàjẹ́ ìgbàjẹ́ ìgbàjẹ́ ìgbàjẹ́ ìgbàjẹ́ ìgbàjẹ́ ìgbàjẹ́ قضي وأنت إن الصلاة تحتاج على المؤمنين كتابا موقوتا gbogbo àsìkò ọrún wọ̀nyí ní jìbìlú wá bí bẹ̀rẹ̀ rẹ̀ ó tẹ̀wà ní kàrí ẹ̀ àárín yìí lásìkò ọrún dọ́wọ́ wa bàbá dọ́wọ́ ya ẹlẹ́ẹ̀kẹfà nígbàlẹ̀ ìsìnkú kíbla ìsìnkú kíbla ìsìnkú kíbla bàbá tí o gbọ́dọ̀ kọ́ ìsìnkú kíbla tí wọ́n fọ́ láti nígbà kíkọ́ ìsìnkú kọ́lítọ́sì ìsìnkú irọ́ ni o ìsìnkú ṣe ìtọ́ bí àní mùsùlùmí dáadáa èrò wa àmì ìsìnkú kíbla ni ó ní obìnrin gbogbo ààrẹ ní òun gbogbo obìnrin wà fújú àtọwọ́ rẹ̀ nìkan obìnrin bá ń kí hòtẹ́ẹ̀lì ẹ̀yìn ẹ̀sẹ̀ máa hàn nínú ìlà yìí lọ́fàá amọ̀mọ́wá jọ̀wọ́ ọlọ́ọ̀bá kọ́ àṣà ọlẹ́sàn wọ́n bẹ́ kí wọ́n ti túrò wọ̀ró wọ́n ti túrò ọ̀fìn ó ní wa lónìí ọlọ́ọ̀bá ṣe sọ́ọ̀tù wa ọmọ ìlà dálì bọ́ọ̀sì ẹ̀ àti bí nìkan láì kọ́mà lórí mi nílò obìnrin ọkùnrin láti fi dèbí àdébí kan orúkọ ẹ̀ Abdullahi ó di àmọ́kọ́ wẹ́ wọlé ọ̀rọ̀ ni kọ́dún ní dọ́tà ìmọ̀ ìdíkọ́ ní mazilin tó fi dáa jùlọ. alẹ́kẹ̀ẹ́ jọ òun náà ni ìgbàsọ̀ nàìjíríà àmì ìgbàdà ní wọ́sọ́ọ́bí wọ́n mọ́kàn láti pé àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta ara rẹ̀ gan mọ́ kò rẹ̀ والثوب أصره ما كان أصره والمكان أصره بتجبتين يعني بتجبتين ما ذرف النجاسة عن البدن والبدن والثوب والمكان قالت ايه عيا انا عليك وشبنا عليك وشبنا على الصوت بابتشنو بسجني بيتشنو قالك ساري اسلموا كنتوا قلنا التهور باك قالوا الله láti lálọ́ àlá láti gbogbo àwọn ìdáka wọn yìí kí wọ́n ti fi ọ̀kan lẹ̀ láì nídìí ní onírùn kọ́ akínú láì lálọ́ tí a rí òjìṣẹ́ ọ́ lára ọwọ́ akínú láì ti tẹ̀ ẹ́ mọ̀ onírùn abọ́ ọ̀wẹ̀ lálùsùn mú alẹ́gẹ́lẹ́ kí wọ́n bẹ́ẹ̀ láì ti tẹ̀ ẹ́ mọ̀ láì gbẹ̀wẹ̀ jẹ́nẹ́bẹ̀ àbí láì ti tẹ̀ ẹ́ mọ̀ onírùn ìdíkọ́ chapter five ní kàdínà wà nígbà yìí ni ẹ o káàkiri ẹ máa change ó lè púpọ̀ mi ti di ń bọ́ wa àtúnṣe ilé yàtọ̀ àwọn àǹkútà ló ń jò ní àti wọn àṣùgbọ́ àtàn ráfóònù nàìjíríà náà ní alágbó méje bàádì tí wọn àṣùgbọ́ ní ìtìlẹ́lẹ́ kọgbẹ́ pọtinovo ó di ẹwà so which means one hour wà láàrin wà láàrin wà sílẹ̀ ẹ̀yẹn nìyẹn ó di ọ̀ṣọ́ ọ̀dọ́ tí wọ́n ń kàdínà after five ní kúkú to six di five thirty nine lásìkò àṣùbà tó wọlé ìjọ àṣùbà tààrà bí kọ́tàkù ọmọ ìrìn àzáàlì bí ten minutes to ẹ̀hà àmọ́ àwọn tó ń kọ́tùbà àgọ́ márùn-ún àbọ̀ àgọ́ kọ́tùbà àgọ́ márùn-ún kọjá kọjá mẹ́ẹ̀ẹ́dógún anẹ́sílẹ̀ ló ń yẹ ọ̀tà ájìbì ó kí ẹ ò kí òun àṣùbà gbogbo nǹkan ẹ̀rẹ́ kámi so torí wọ̀láì ìrun oníyàn ni àkọ́kọ́ ń tọ́lọ̀ sí lọ́nà ìyàlúwa lórí gbogbo iṣẹ́ ìsìlámù lẹ́yìn sí àkọ́kọ́ náà ni òun láti lè wípé ọlọ́run yẹn náà lọ́nà kọjá òní iṣẹ́ wa ọdún bá ní kí irun rẹ̀ ṣe déédéé a sì máa kí irun pẹ̀lú pa ọlọ́run bá ní àwọn òkú Islam márùn-ún òkú imani mẹ́fà òkú ìsán ẹ̀yọ̀kan ó bí wa àwọn òkú Islam márùn-ún òkú Islam márùn-ún ko imani mẹ́fàní ko ihsan ayọ̀kani òun náà ni gini al'ihsan an ta'abudu Allah ka an ka sarahu in lam takun tarahu fa inna o yarak ẹ ma kí na fi sara lọ́ọ̀bá ni bí a sara lọ́ọ̀bá ni nígbà tí a lọ́ọ̀bá ọlọ́ọ̀bá ń rí lọ́nà pé alladhina hum fi salatihim khashi'un àwọn tí wọ́n kírun pẹ̀lú ọlọ́ọ̀bá pẹ̀lú furabalẹ̀ ó bí wa ẹ̀nà ìka gbìyànjú a máa kọ́ nípa àrùn ní ọmọ ìyá mi ní Islam a máa kọ́ nípa àrùn ní anabi Muhammad sallallahu alaihi wa sallam ó wà mọ́síláṣí arákùnrin sáwọlé arákùnrin ọba kírun wọ́kí ìdílá sáàbùsá ní sàlámà alékùnwá alékùnmùsálà àrábì ilé lọ kí ìrìkì fún ìfẹ́ sí ohun sàlámà alékùnwá alékùnmùsálà lọ kí ìrìkì fún ìfẹ́ sí ohun ọba ni wọ́n lẹ́nu yẹ bá àtàrà fìlà áàkì bó fún un jẹ́ bíi olódodo búra wọ́lá yìí má kìí jàlọ àbí jàlọ àdìdì àbí wàá kọ́ bó ti kẹ́wọ̀n àti wọ bàbá ìwọ ọ̀yá a máa lọ dọ́dọ̀ àwọn afá súnà kéde afá àdìmí jìṣe o afá súnà ọkọ̀ wa bá àti kẹ́wọ̀n kálí bá wa nú àwọn tí wọ́n jèrè ayé kàkíyàmà ọlọ́ọ̀bà ń bẹ̀ jẹ́ àwọn àwọn tí kíra wọn bá wọn ọ̀tún wọn bá kíra wọn kálí bá jèrè ayé kàkíyàmà قل والله مصراتي لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وين هو يرونا الجنة يرو الجنة إلينا لما توجروا يبقى نعي لجا ọ̀run ilé ọlọ́run já wà náà wọn tí ó jèrè àtàkìyàmà sánú wà láti àtàkìyàmà subhanaka allahumma biyamdika ashhadu an la ẹjú bá ní ìbéèrè kó fi béèrè wọn sẹ́ àwọn tá ń sè lọ́wọ́ mọ̀mọ́ bá ná wá ó ten thousand naira ọlọ́wọ́ sọ wọn lẹ́sàn-án rẹ̀ aláàkọ̀ àmì kẹrin malam yusuf òun náà fa ní sixty thousand naira nípa pílẹ̀tì wa ọlọ́wọ́ sọ wọn lẹ́sàn-án rẹ̀ gbogbo nǹkan ṣe náà ọlọ́wọ́ kàdá sí fún ọlọ́ba aláàkọ̀ àmì kẹrin ọláàláìní ẹlòmínà fún alówó pẹ̀lú ògbọ́lọ́ àmà ànáǹsẹ̀ nínú àwọn ìtòwájú ọlọ́àkọ̀ àmì kẹrin búrọ̀ kan náà fa ní five thousand naira حكنا كواني 5000 نيرة ولا لا إلى الله سبحانك اللهم بيامدك نسب لا إله إلا أنت نستغفرك ونتوب إليك نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀kùn nípa tó jẹ́ pé ọ̀rọ̀ ìrún ni ti bá ṣe lẹ́gbà sọ̀rọ̀ láàrọ̀ yìí mo máa wà àgbàlagbà kan pè mí ní àná mo rò pé ọmọ ọmọ wọn kan bí ọ̀dọ̀ wọn kó jẹ́ kí ọmọ yẹn lè ti súnmọ̀ nínú so báwa ní tí ọmọ yẹn bá ń ṣeun lọ́wọ́ bóyá tí wọ́n ń pè àbí tí wọ́n di wọn àgbà ń pè ó máa ń ti ọmọ ń pàtó sáà pé òun ṣeun mọ̀mọ́ wa yarí fún pé èyí fi kẹ̀kẹ́ tí ẹ̀ bá wà ní orí ìlú nítorí pé tí wọ́n kọ́ àwọn ni pé tí ẹ̀ bá ti dèrò bú o kò sì wà níwájú ọlọ́run ọba èyí sọ sí nǹkan kan ọmọ wa ní aburú ń bẹ tí èèyàn bá ń kírun lọ́wọ́ tó bá sọ ọkùnrin tó máa ń pè é kí èsì kí obìnrin ni pé ìjọba ní pé bó ṣe rí nìyẹn wọn á ní màá bá wọn gbìyànjú lọ́dọ̀ àwọn afá tí ó gbọ́ lórí program ìgbàsẹ̀ bá ṣàlàyé lórí. sọ ọlọ́run fún alẹ́ sàrí ìyá dáadáa ni ìyá yẹn ọmọ dáadáa sí lọ́mọ náà ọlọ́run fi yé ọmọ tí wọ́n tó ń kírun lọ́wọ́ ọmọbìnrin tó ń pàtẹ́wọ́ súnà gan lóṣù ọmọkùnrin kìí ṣe ń rún mi ó ṣe ṣe subhanallah anábì ní àtàkìyè lè rìjáàl àwọn ọkùnrin yóò ṣe subhanallah wọ́n ti fake lè nìta àwọn obìnrin ọ̀pá àtàwọn ni tí wọ́n máa yẹn ọgbọ́n tún náà yìí mọ̀ dáadáa mọ̀ dáadáa mọ̀ mọ̀ yẹn níbi ìbájú wà wájú ọlọ́ọ̀ba ìyẹn gbọ́dọ̀ sí nǹkan mímà mọ́tò náà lọ́wọ́ fún níbi wà mọ̀sílẹ̀ problem máa á jùlọ tí òbí bá pé ni Suraj ọ̀nù àwọn ẹnire TNP ní Násìdà lọ́wọ́ ṣẹ́dá yẹ lóhùn kíkà ìbínú sí ìbínú yẹ kọ́lá àfẹ́tẹ̀ ó di wà púpọ̀ gbogbo púpọ̀ láyé àmọ̀kàrà yẹ gbà mí abẹ́ lè ṣeré àgbékalẹ̀ tọkùnrin báńkì lọ tó bá gbọ́dọ̀ wọn pè wọn subhanallah obìnrin ni ó ti bó dáadáa bó dáadáa ọlọ́run mọ́ta na ìgbé ìtafọ́ àná ọlọ́run mọ́lá nígbà wa mo máa kárùkù tó ń jẹ́ òkú wa kù náà nìyẹn wọ́n ká fi ìṣìkàzíà fún wa nípa ọmọ wa munir munir abdulaziz yusuf yusuf ọba nínú ìlú dùdú agbọ́ ni pé aláàkójọ jimoh ibrahim ìsàlá ìpínlẹ̀ Ìlọrin ẹlẹ́ẹ̀kejì ó wá ní Ìlọrin ibi tó bá kú sí ni kó ṣe wù sí ẹlẹ́ẹ̀kẹta ó ti wá ló sí màlẹ́ márùn lórí sọ̀rọ̀ tó kú ẹ márùn wọn ni gbogbo àwọn àwọn ọdún báwí la ilaha mọ̀ oríire olójúbà ńlọ ẹni wáyé kí gbọ́nà tó bá wípé ìgbésí ayé lẹ́ni láàrín ó ti wà jẹ́nà ọlọ́ọ̀kúnlẹ̀ àti wàlá ìjọba jẹ́nà lọ́ba búra wa malam tajudeen adita òun náà ní 45,000 naira fún owó àwọn ọmọ òrukàn ọlọ́ọ̀sọ̀wálẹ̀sẹ̀ gbogbo àwọn owó tàn táwọn tàn táwọn yìí ọ̀lá àyàmá fojú di gbogbo jẹ́ mu àjèrè àtàlùkì àmà náà ni ọlọ́run jẹ́ àjèrè àtàlùkì àmà náà kó sànù ọlọ́ọ̀bà ọlọ́run dókítà àti gbogbo àwọn òkú mara musa man sanko gbogbo àwọn branch wa pátá àwọn sisters wa pátá ọlọ́ọ̀bà ya rọ́bíà ya jẹ̀bú ya ya sílá àti bẹ́ẹ̀ lọ àwọn bàbá wa màmá wa àti bẹ́ẹ̀ lọ kú dára ọdún ìsàlùkọ́ wa náà anta nastaghfiruka wa natubu